الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته أدعوك الله سبحانه وتعالى أترى لكم عليكم آل وفاة محمد صلى الله عليه وسلم أتي أمام صحابة النبي àdúgbò àwọn tó ń tẹ̀lé ìlànà náà fi sọ̀rọ̀ wà lọ sọ́lá nítorí di ọjọ́ ẹ̀sán. ní ìtẹ̀síwájú àwọn àhàdìsí tí a ń ta nínú ìyá sọ̀rọ̀ yìí eléyìí ló jẹ́ àdìsí ẹlẹ́ẹ̀kejìlá nínú ìyá sọ̀rọ̀ yìí tí a ti ṣẹlá wa ní àǹfààní. àhàdìsí náà àhàdìsí Abdullahi ibn Umar radiyallahu anhu ni. ó ní wàhálà عبد الله بن عمر رضي الله بن عمر بن الخطاب رضي الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حديث ولا تدعو أبا عبد الرحمن في أرقى يتزجى عبد الله بن عمر رضي الله عنهما عبد الله عمر بن الخطاب يلا الله سبحانه وتعالى كما بعمل أعمل قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ó ní òun gbọ́ ó ní mo gbọ́ tí àlùwà muhammad sallallahu alayhi wa sallam ti ń sọ báyìí pé ẹ̀ńtọ́lákọ̀ sàlásàtú nàfàrí mímà dáná kọ̀lákùn hàtà áwáhùn màbíìtù ìlà báàrin fàdàbàlù. anábì sallallahu alayhi wa yàrá àwọn tó ti wáyé síwájú kí síwájú anabi sallallahu alayhi wa sallam anabi làwọn mẹ́ta yìí ó ní wọ́n ń sèrìn àjò lọ́jọ́ kan fa àwáhùn olùmọ̀bíìtú ilà báàrí padàfàlù ó ní kó ṣe di pé ilẹ̀ sún wọn dédédé <clears throat> débi abẹ́ àpáta kan wọ́n wà nítòsí àpáta kan ilẹ̀ wá sú wọ́n wá bọ́ sínú abẹ́ àpáta yìí fàlhádà ọ̀sáfàràtún mìíràn jábàlì fasadada alayhi mulga anabi sallallahu alayhi wa sallam ó ní bó ṣe di pé ibi abẹ́ àpáta tí wọ́n sáwọ̀ yìí ó ní bí àpáta kan ṣe yí látòkè yẹn ó ní tí ó yí báyìí dé bó ṣe síbẹ̀ pamọ́ wọn ni ó wá sí wọn pa mọ́ abẹ́ àpáta abẹ́ tí wọ́n sá sí káwọn ó sùn kí lè òfin máa ń gbà tí wọ́n fi gbígbé lẹ̀ báyìí dé wọ́n bá rí pé àpáta ti ti pamọ́ wọn ò lágbára láti ti àpáta yìí kú òun bẹ́ẹ̀ wọn ò sì réèyàn pé wọ́n á pariwo pé ah ẹ dákun ẹ wá bá ń sún àpáta yìí wọ́n á bẹ̀rẹ̀ sí ronú pé ah ah kí la fẹ́ ṣe báyìí ọ̀nà wo la fẹ́ gbà anabi sallallahu alayhi wa sallam ó ní fàkọ́ọ̀lù ó láwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n bá panu pọ̀ wípé innahu <clears throat> la yunjikum min hadhihi as-sakhrati illa an tad'u wọ́n ní àwọn wá sọ pé kò sí tó lè là wá kúrò níbi àpáta yìí o illa an tad'u Allaha ta'ala bi salih a'malikum àyàfi kẹ́ bẹ̀ Allah subhanahu wa ta'ala kẹ́ fi àwọn ṣẹ́ dáadáa àwọn ṣẹ́ iṣẹ́ rẹ̀ tẹ́ ṣe tẹ́ ní àmọ́ àfẹ́ ṣe torí díẹ̀ so àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni wọ́n fẹnu kò lórí ẹ̀ pé tọ̀ ọ̀nà kan táwọn rò táwọn ti yóò kó àwọn yọ bí àpáta yìí òun náà ní pé káwọn bí Allah subhanahu wa ta'ala pẹ̀lú iṣẹ́ ẹni táwọn ṣe pẹ̀lú iṣẹ́ dáadáa táwọn ṣe. qala rajulun minhum ọ̀kan nu wọn olóko dìde ó ní Allahumma ó ní ìrẹ̀ ọba mi kana li abawani shaykhani kabiran ó ní mo ní bàbá olóbi méjèèjì àwọn méjèèjì shaykhani wọ́n ti darúgbó kabiran àgbàlagbà jọkújọkú ni wọ́n. وكنت لا أغرق قبلها قبلهما أهلا ولا مالا ó ní mo ti wá wà yìí ó lóun yìí kọ́kọ́ síwájú oúnjẹ jíjẹ òun ò ní òun ò ní jẹun síwájú wọn wàrà wá pé wàrà ni tó bá lọ fún wàrà wá ó ní kọ́kọ́ mú síwájú àwọn òbí méjèèjì ó ní látara pé òun yìí kọ́kọ́ síwájú wọn ó ní òun wá jáde níjọ́ kan pọ̀làm àríhà lẹ́yìn mọ́ hàtà àlàmà olóhùn wá ráyè láti padà ó wá tí wọ́n jẹ lọ náà ní o olóhùn wá ti ráyè padà dé títí táwọn òbí òun méjì sùn kó tó dé fàhálàtúláhùnmá غبوقهما فوجدتهما نائمين فكرهت أن أوقظهما وأن أغبق قبلهما أهلا أو مالا ó ní nígbà tó fi wá dé òun wá bá táwọn bíbẹ́ ti sùn ó lóun sì fẹ́ jí wọn òun fẹ́ dá ọmọ wọn lójú òun ò sì fẹ́ kó jẹ́ kó jẹ́ tó ń gbé wáyé ẹnìkan kánú àwọn fámìlì wọn àbóhùn ni àbí dúkìá òun yóò kọ́kọ́ tọ́wò níbi oúnjẹ yìí àyàfi táwọn òbí bá kọ́ tọ́wò wọn bá kọ́ jẹ bẹ́ẹ̀ ó ní fàlàbí tú wàlùkọ́dà àlàyé àlàyé dẹ́yì ó Eh, kòkò tó ń fi gbé wàrà tó ń fi lọ fún wàrà wa ó ní ti ń bẹ ní ọwọ́ òun àǹtẹ́sìrò ti kọ́ ọ̀dọ̀ ọ̀mà tó òun lè ti pé wọ́n jí ni wọ́n jí ni wọ́n jí ni ẹ̀yin dá kọ́dà mi olùwà olùwà òun jòkó lẹ́gbẹ̀ẹ́ gbígbẹ́ wọn pé bóyá wọ́n jí bóyá wọ́n jí ó ní fọ̀sáì kọ́dọ̀ ó lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn tó ti retí wọn fọ̀sáì kọ́dọ̀ wọ́n sì wá jí pàṣẹ olùgbàtà wa mu wàrà yìí tán ó wá ní Allahumma ìrẹ́ ọba mi in kuntu fa'altu dhalika ibtigha'a wajhik tó wá jẹ́ pé tí mo ṣe yìí mo ṣe lẹ́ni tí fi ń wá ojú rẹ̀ rẹ̀ ni tí mi ra kan orí rẹ̀ tí mo ṣe ń torí ti ẹnìkan tí ì ṣe ń torí kárí mi bàbá rẹ̀ jẹ́ àdínà ma nahnu fihi min hadhihi as-sakhra tó wá pé torí ti ẹni mo fi ṣe tí ì ṣe torí ẹnìkan mọ́tà làwa kò níbi abẹ́ àpáta yìí anábì ní pàlùfáà ọjà ṣe ìhání ó ní bó ṣe di pé díẹ̀ ti súnú àpáta wọn láàyè tẹ̀sí ìhùnà lòkùrú ìjà mẹ́lìkù àmọ́ díẹ̀ tó sún yìí ń wò ní gbàgbẹ́ jáde kò sí ẹnìkan tó lè gbà jáde nù wọn. ó ní kọ́ ọ̀dà àkọ́r ẹni ẹ̀kejì òun náà bá sọ pé allahumma innahu kanat li ibnatu am ó ní ìyọba mi ó ní mo ní kọ́sí ọmọbìnrin kan tó jẹ́ ọmọ ọkọ oníkàánà àhábà náà sì láyìí ọlọ́mọbìnrin tí ń sọ yìí ó ní òun ni mo fi nífẹ̀ẹ́ sí jùlọ àwẹ̀ òṣèlú tí mo fẹ́ràn tó inú rìwáyà mi ó ní kúntù òhìbò ha kà àṣàtì máa yò hìbò rìjáàlù nìta ó ní mo fẹ́ràn rẹ̀ ní ìfẹ́ tí ọkùnrin máa ń fẹ́ràn obìnrin ẹ̀rí pé mi eléyìí ti á ti pé kèé ṣe ìfẹ́ ti fámìlì yá ẹbí mi lélẹ́yìn mo fẹ́ràn rẹ̀ olóhùn fẹ́ràn rẹ̀ ní ìfẹ́ pọ́pọ̀ ìfẹ́ máa fẹ́ràn obìnrin onífàárọ̀ tù ha alàdé tì ha ó ní mo ti kọ́ lóṣù mi mo fẹ́ràn rẹ̀ yéé pé mo fẹ́ fóun àti òjò ní ìka papọ̀ fàmìtánà àj mi ní mo ti kọ́ ọba kọjá lẹ̀ <clears throat> ó ní kò sí tó jọ hátà alámbàtì bí ha sánàtún mí ó ní kò tètè pé ọ̀dá ọ̀dà wa dé lásìkò yẹn jẹ́ pé ọ̀dà wa dá òun náà ọ̀dà wo dá ó ní bùkátà bàjá àti ní ó wá bá mi ipe tọ̀ òun ní bùkátà ní òun sàánù fà àkọ́ ètò ha ìṣirí náà wà mí ata dinar ó ní mò ń ṣe fún ní one hundred and twenty dinar mò ń ṣe fún un náà ara àǹtókòlìyà bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ nà nà fi ha àmọ́ ó ti fún ọ yóò fi ti lágbàwọ̀ pé owó yìí ò ń fún ọ àmọ́ ò ìdí ń béèrè látijọ́ yìí àyàfi kó o gbà mí láyè kájọ lájọsípọ̀. arákùnrin yìí ní bàbá àlà ó wá ní tọ̀tọ̀ wáyé pé tó gbà náà nù tóun tà fi rí owó gbà bàbá ọba ní ó ti yá arábìnrin ní òun ti rẹ́ẹ̀dì ó ti yá hátà ìdá ọ̀dẹ́tò àlẹ́ ìhá ó ti tóbi wá di pé òun ti wá níkápá lórí ẹ̀ wàbí ìrìwáyà inú ẹgbàá wa mi ó ní falamma qa'adtu bayna rijlayha ó nígbà tó wà láàrin ẹsẹ̀ rẹ̀ méjèèjì báyìí wọ́n ti jòkó ó ti wà lórí ẹ̀ ó ní qalat ittaqillah olókàjáde lẹ́nu obìnrin náà ni pé ittaqillah ó ní bẹ̀rù Allah subhanahu wa ta'ala àti ó ti sọ̀rọ̀ rẹ̀ lẹ̀ fóun pé tọ̀ tó bá wọn pa àjọṣepọ̀ ló jàdó ó ní àmọ́gbà tó ti wá múra tó ti ṣe tán kó o máa lájọ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ báyìí dé gbólóhùn bá jáde lẹ́nu ẹ̀ pé ìtẹ́kìlá ó lóun ní bẹ̀rù ọlọ́run o onígbà tó wò ó sọ ọ̀rọ̀ yìí jáde ó lè wò sọ fún pé wàlá àtàkùdà àlùkàtàmí ìlà ìhàkì yìí ó ní má ṣe tí o lẹ́tọ̀ọ́ sí túmọ̀ rẹ̀ lọ má ṣe tí o lẹ́tọ̀ọ́ sí mi láti bá mi lájọsí pọ̀ kò sí nǹkan kò sí nǹkan kò sí nìkan láàrin mi àti ẹ o lẹ́tọ̀ọ́ sí o má ṣe bẹ́ẹ̀ o ó ní fansaraftu anha wa hiya ahabbu an-nasi ilayya ó ní bó ṣe dìde nù òun bá filẹ̀ tòun ti pé bó ṣe jẹ́ pé <clears throat> obìnrin yìí òun náà lòun fi nífẹ̀ẹ́ sí jù ó ní wọ̀tàrà tó záhàbà lẹ́ni àtọ́ ìtòhá ó ní ibi ìwáyà míì ó ní góòdì ló fún un ẹtì bá ń sè tó gbé àwọn lárúbáwá gbà míì ìgbà tó fi ń ná gbà míì wà sí pé góòdì ni wọ́n máa ń ná lówó wọ́n ti máa dìde iye òǹdí rẹ̀ tó ṣe déédéé mi ìṣòro náà wà mí àti dinar tó ṣe déédéé bí one hundred and twenty dinar ó ní mo ṣe fílẹ̀ fún un títọ́ máa lọ. wà ní Allahumma in kuntu fa'altu dhalika ibtigha'a wajhik ó ní ìrọ̀bà mi tó wáyé pélé ìdí mo ṣe yìí mo ṣe nítorí ojú rẹ̀ rẹ̀ ni fàkùrùjì àná máa nahnu fi fàkùrùjì àná máa nahnu fi ó ní ta wà ń bẹ̀ yìí mo sàkó ayọ̀kú bẹ́ẹ̀ ó ní fanfàrọ̀ jáde sọ́kàrà tó anabi sallallahu alayhi wa sallam ó ní àpáta ìbá tó ṣe kíni ó bá tún sún lẹ́rọ anáhùn láyé sẹ́fì ọ̀hún ẹ̀lẹ́ kòrò jà mí nìha ṣùgbọ́n sún tó sún yìí náà kò tún gbà àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ bá gbà díẹ̀ díẹ̀ ni so ó kọ́kọ́ sún lára kọ́kọ́ ó tún sún díẹ̀ lẹ́lẹ́kejì ọkàn ó ìtẹ́mi fẹ́ fi bẹ̀ ọ́ òun náà ni pé ìsàjẹ́sọ òjàrọ̀ ó ní mo gba àwọn òṣìṣẹ́ kan ṣiṣẹ́ kan wá bá ń ṣiṣẹ́ kan jọ kan wà àtọ́ ètò òun ẹ̀jọ̀rọ̀ òun mo wá fún ẹnì kọ̀ọ̀kan wọn nínú wọn ní owó iṣẹ́ wọn gẹ́gẹ́ àrọ́jò lè wá àyàfi ọkùnrin kan ṣoṣo òun náà ni ìfúnlówó rẹ̀ tàràkà lẹ́dí láhù wọ̀dáhà ṣe pé ọkùnrin yìí ìbínú ló fi fowó rẹ̀ lẹ̀ ó fowó yẹn lẹ̀ ó bá lọ nígbà tó fowó yìí lẹ̀ ó lọ fá títí fàtàmàrọ̀ ajruhu hatta ó ní fàtàmàrọ̀ ajruhu hatta kákọ̀rọ̀ tìmínú àbúwàn ó ní owó ẹ̀ tó fi lẹ̀ tó tí ó gbà tó lọ ó ní bó ti gbé òun á bá fowó yẹn sòwò náà òun á bẹ̀rẹ̀ sí fowó yẹn sòwò títí tí dúkìá yẹn wá pọ̀ gan fàjá àní ba'da hin lẹ́yìn ọjọ́ gbọ́ọ́rọ́ ó ní ó ṣẹ̀ṣẹ̀ wá dé wá ní ya abdallah wá ní ẹrú allah subhanahu wa ta'ala adi ilayya ajiri bá mú òtò mi náà ní ìwà lẹ́yìn ọdún márùn nísìn wá ní tọ mo fẹ́ gbowó iṣẹ́ mi dẹ bẹmí gbà wọn ẹ ní two thousand and eh, two thousand and fourteen iṣẹ́ kan tẹ bẹ wá tẹ ìrántí fún mi lọ́wọ́ ẹ fún mi lọ́wọ́ àbí tí ìrántí gbà mo fẹ́ gba owó yẹn fàbúrútù olùwà sọ fún pé kúlùmọ̀ sáárọ̀ mi ní àjèrè olùwà sọ fún gbogbo nǹkan tó rí yìí gbogbo tó rí nínú agbo yìí ó ní nínú dúkìá rẹ náà ni nínú owó ìyá rẹ ni mínà ní ibìlí nínú àwọn àkómi tó rí wàlúbàkọrí àti màlúù àmàlú tó rí wàlúbànàm àti àwọn ewúrẹ́ àgò àgùntàn tó rí wọ̀rọ̀kì kọ́dà àwọn ẹrú tó rí látara dúkìá rẹ náà ni so eléyìí láti mọ̀ pé kí ó pẹ́ gan ó pẹ́ gan síwájú kálákùnrin tó padà wá wàkọ́lá ya Abdallah látẹ̀ sáhádé bíi olùwà ọwọ́ sọ fún pé eh, ẹ ilé ẹrú Allah subhanahu wa ta'ala má fi mi ti ẹ̀yẹ owó mi ló bá mú tàbí òun náà má dédé iye owó rẹ̀ tó yẹ kó gbàǹgbà wọn ọwọ́ ni má wulẹ̀ fi mi ti ẹ̀yẹ má mú mi ṣe bá mú dédé iye owó mi tó yẹ kí n gbà ní lá àtàzí òbí ká fà àkọ́dàhù kúlẹ̀hù fàṣàkọ̀hù olùwà sọ fún pé ìbí ah, ọ̀sẹ̀rẹ̀ o ìmọ̀ ọ̀sẹ̀rẹ̀ o èsì ẹ̀yẹ onímọ̀ òsì sọ bẹ́ẹ̀ fún onímọ̀ òsì kó àtàwọn ewúrẹ́ àtàwọn ẹrú onífà sáàkọ̀hù ó ti kó ní kó ogun ẹ̀ ló bá dà wọ́n lọ wàlàmù yẹn ti fún mi ní oṣù yìí kọ́lá kò fẹ́ mọ́lẹ̀ yà wàhálà sẹ́yìn náà ti gbé ọ̀yà ẹ̀dẹ̀ mú ọba kó ogun ẹ̀ lọ. arákùnrin wa ní Allahumma in kuntu fa'altu dhalika ibtigha'a wajhik ó ní ìrẹ́ ọba mi tó bá jẹ́ pé tí mo tè yìí mo tẹ́ tí mo fi wá ojú rere rẹ ni tí ìṣe ń torí kárí mi fáfurujì àná màá náà nù fi mọ́sà kó wa yọ kó nínú táwa bẹ́ẹ̀ nínú wàhálà yìí anabi ní fanfàlọ́ ọjà ti sọ àkọlọ́ tó fàkọlọ́ ju yẹmusu anabi ní mo ti di pé àpáta wa sí yẹnyẹnu fàkọlọ́ ju yẹmusu wọn bá jáde kó bẹ́ẹ̀ tí wọ́n ti kíni wọ́n bá rìn lọ. so hadithu yìí hadithu wa nínú sọ̀hí Bukhari àti sọ̀hí Muslim ni ẹ̀kọ́ pọ̀ bẹ́ẹ̀ fún wa nínú ẹ̀kọ́ pọ̀ nínú hadithu yìí àmọ́ nínú ẹ̀kọ́ nínú tí àfa abẹ́ lò ní wọ́n fi mú hadithu yìí wá òun náà ní pàtàkì gbogbo dáadáa tí yẹn bá fẹ́ ṣe kéèyàn ó ṣe torí tọ́lọ́ nìkan nítorí pé gbogbo dáadáa bẹ́ẹ̀ bá ṣe torí tọ́lọ́ nìkan tí èsì pé torí kárí mi tí èsì pé torí káwọn yóò bá yìn mí tí èsì pé torí káwọn yóò mọ̀ bá bú mi àwọn ẹlòmíì ń ṣe nǹkan torí káwọn yóò bá máa yìn pé ẹ̀ dáadáa ni àwọn ẹlòmíì ó sì ṣe torí pé káwọn bá bú mi ẹ bàbá fún wa ní ìfowópamọ́ máa sọ̀rọ̀ káàkiri ẹ̀já fún wa so kò sí dáadáa bẹ́ẹ̀ o tábà fún wa ní ìfowópamọ́ òkú ní dìbò fún wa tábà kó ṣe báyìí fún wa òní ṣe báyìí fún wa tábà ṣe báyìí fún wa báyìí fún wa gbogbo eléyìí kò ní sí dáadáa bẹ́ẹ̀ àyàfi kó o ṣe ń sori pé nítorí Allah subhanahu wa ta'ala nìkan kó má nídìí eléyìí òun náà lèyìn ó lẹ́sọ̀ọ́ sí nígbà tẹ́ ẹ̀ bá wà ní òṣòro ara ohun tá a nàbí kọ́ apẹ́ ẹ̀mọ́ bíbẹ̀ lọ́rùn ní dáadáa tí wọ́n náà máa kó o ṣe tó mọ̀ kó o ṣe ń sori ẹnìkan kó o ti kárí bí bẹ́ẹ̀ kó o wá wà ní òṣòro kó o wá há kó o wá ní ìyọba mi báwọn ẹni náà ṣe bíbẹ̀ lọ́rùn yá mọ́sá wọ ọlọ́run ọba nǹkan báyìí báyìí tẹ̀lẹ̀ ńgbà báyìí báyìí báyìí báyìí ó wá jẹ́ olówó kò wá fún olówó rẹ nígbà tó wá yá ó wá rò pé tó bẹ́ẹ̀ kò ní ní wọ́n á ní máa mú lọ pé yọ̀ǹda rẹ̀ fún ọ tí wọ́n wá ti tọrọ pé ìwọ ọlọ́run pé tó bá jẹ́ pé yíyọ̀ǹda tí mo yọ̀ǹda owó yìí lọ́jọ́ yìí lọ́jọ́ lọ́jọ́ kìnìún àná yìí nítorí ti ẹnìkan tí ò sí tó ẹnìkan kan bẹ́ẹ̀ mọ́sà fi ìtàbá ìfún mi inú tá a nàbí kọ́ àfihàn máa fi ń tọ́ ọ iṣẹ́ dáadáa ìyẹn bá ti ìyẹn máa fi ń tọ́ ọ ìyẹn fi ṣe oníṣẹ́ tọ́ ní láwùjọ wa ń tẹ̀lé àwọn ọmọ ìgbà mọ́tà wọlá dáadáa àwọn ìyá rẹ mọ́tà wọlá dáadáa àwọn òbí rẹ ah, kò sí tó kẹ́yìn pẹ̀lú dáadáa òbí ẹni kan o òbí tó ṣe òun ló mọ̀ wáyà òun ṣe torí tọ́lọ́ nìkan òun náà ni ó ní confidence láti fi tọrọ sẹ́yìn pé dáadáa pọ̀ sára ẹni yìí ṣeré ṣe èèyàn ti mọ̀ sí dáadáa tó pọ̀ àmọ́ wọn gẹ́gẹ́ fún rẹ̀ tó lọ́kàn rẹ̀ ló mọ̀ yìí tó ṣe tó ṣe kárí mi bẹ́ẹ̀ ni ó ní fọkànbalẹ̀ lé lórí pé tọ́ eléyìí o mo mọ̀ pé torí rẹ̀ mo fi ṣe sòfún kálukú dáadáa rẹ̀ òun náà ló ti tẹ́ ẹrẹ́ tẹ́ ẹ bá ń ṣe ó máa fi tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala inú tẹ́ ẹ máa tó fi tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun náà ni kéèyàn orí èèyàn dáadáa èèyàn rè kan ẹ̀dínwó àti tẹ́ máa bá apá tó wà lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam kéèyàn wá sọ pé tó máa rántí mi nínú àdúrà ó lè má jẹ àfa ó lè kéèyàn kéèyàn sáà lápẹẹrẹ pé ẹni tó súnmọ́ lọ́wọ́ ni àbí sí ẹni pé kì í ṣe èèyàn ọ̀rọ̀ ọ̀rọ̀ kì ṣe èèyàn oníjàkújà gan yá máa rántí nínú àdúrà èyí tọrọ báyìí lọ́dọ̀ àwọn subhanahu wa ta'ala nínú eléyìí nínú àwọn tàbí àwọn fi tọrọ àdúrà lọ́dọ̀ àwọn subhanahu wa ta'ala tó ayé fi ọlá nìkan nínú tí a tó máa fi tọrọ subhanahu wa ta'ala àtàwọn òyìn يا الله سبحانه وتعالى خذ ولا قوة إلا بالله ولا قوة جعلت فيها خذ جعلت فيكم خذ ولا قوة إلا الرجل خذ ولا قوة إلا الزبائن ولا الزبائن ولا الزبائن ولا الزبائن àwọn nǹkan tẹ̀sán ní kọ́ àwọn kan wá sọ pé musa wàlá nàbí musa wàlá bàbá wa musa wàlá ọbaì musa wàlá kàbà musa wàlá bàkà musa wàlá màdínà gbogbo eléyìí kò sí nínú súnà nàbí sọlá wà ní wàsán làm nínú kéèyàn máa fi tọrọ àdúrà lópin táwọn máa fi tọrọ àdúrà àlẹ́ yìí náà yóò ju èrè fún wa so anabi lọ́la lóòótọ́ ọlá rẹ̀ ti kò sẹ́wọ́n ọ̀sán ọlá ẹni tó tọ́lá anabi sallallahu alaihi wasallam nínú àwọn ẹ̀dá àmọ́ síbẹ̀síbẹ̀ náà bàtà níbi wàá tọ́ka wá sí pé táwọn àwọn tọrọ so ó túnmọ̀ pé kò lẹ́tọ̀ọ́ lò tó bá yẹ kó bá wá lẹ́tọ̀ọ́ náà sí ni anabi bá tọ́ka wá síbẹ̀ àbá ti gba káwọn tàbí anabi káwọn ọ̀kọ́lá anabi tọrọ ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ nù ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì tá a tún ní kọ́ bẹ́ẹ̀ òun náà ní pé àgbọ̀lọ́wọ̀ bẹ̀rù ọlọ́run àbí ìta àríkí yìí lágbàdo bàbá bẹ́ẹ̀ ni ọmọdé jẹ́ nípa wọn ní à ẹgbẹ̀rún ọlọ́run yóò ṣe èmi yóò sọ pé ìgbẹ̀rún ọlọ́run ẹ ó mọ̀ bàjẹ́ ẹ̀dùn àwọn bàbá rẹ̀ jẹ́ sọ pé ìgbẹ̀rún ọlọ́run tó gbólóhùn yìí gbólóhùn kan ni tó jẹ́ pé à gbólóhùn tó tóbi jẹ tó yẹ kó máa jẹ́ ìgbà gbogbo ní òdodo ìgbé tó wọ́n fún ọ kákẹ́ ìgbà tó bá fẹ́ ṣe má lè fún ọ pé ìtẹ́kìlá báwo ló wá jẹ́ pé ìwọ mọ́nà bá wí náà ìwọ náà sábà ń sọ lọ́wọ́ ní ọwọ́ gbọ́dọ̀ nígbà tá àyà tó sọ pé ìyá ìyá lórí náà máa ń tẹ́ fún báwọn akọ̀tù bá ti yìí kò fún alẹ́ sílẹ̀ ṣe é wọ́n ní kí n bẹ̀rẹ̀ ọlọ́sùn náà lọ́wọ́ ara tó gbólóhùn yìí gbólóhùn tó yẹ kó máa ní orí wa lórí wa nígbà tábà lọ́sùn tó tábà lọ́sùn tábà lọ́sùn tábà lọ́sùn ìtàkì òfẹ́ sí mu alẹ́sùn ìtàkì òdà bàbá yẹn nìkan jẹ́ tó wá wá ju ọlọ́sàn pé ìtàkì ọ̀wá abẹ́ni ẹgbẹ́ gbọ́dọ̀ sọ pé ìtàkì là bẹ̀rù ọlọ́sùn náà lọ́wọ́ ara náà tó tó bẹ́ẹ̀ ni wọ́n ní ẹni tó bẹ̀rù látọ̀ máa lò bẹ̀rù ẹni tó bẹ̀rù ní ìdílé ọmọ bẹ́ẹ̀ ní ìdílé ọmọ bẹ̀rù lágbájá. àwọn àwọn ọkọ̀ máa ń wọ́n sọ́kà ọba tó tóbi ni ọba tó ní agbára láti lọ sí nǹkan omi tó òun náà wá ń kó bẹ̀rù ó sì pa ọ́ láti kó bẹ̀rù tẹ́lẹ̀ ká lù áyì kí wọ́n lójú bẹ́ẹ̀ wọ́n á wọlé gbé kẹ́kẹ́lá tó tún wá fi lórí ẹ̀ tó eléyìí àánú àwọn ẹ̀kọ́ tó wà nínú àní ìlú wa tó abẹ́ lọ́sùn kọ́nà àti àlékún wa tó yẹ kí ìlú wa ó fi ẹjọ́ wa pẹ̀lú ìyá lẹ́sìn wa wà ní ìwọ̀sánlá ó yẹ láti máa tẹ̀lé àtúntò wa wà ní ìwọ̀sánlá nínú ọ̀rọ̀ wa nínú àdéhùn wa nínú ìrírí wa nínú iṣẹ́ wa nínú owó òkúta yìí wa ó fi wá lè lórí àtúntò wa wà ní ìwọ̀sánlá náà wà ní ìdájọ́ ọ̀rọ̀ عليه قال وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك وعليكم السلام àkọ́kọ́ tó lè àdúrà yìí ṣe bóyá ọjọ́ ẹ̀dẹ̀kẹ́ ẹ̀dẹ̀kẹ́ ní ọjọ́ ẹ̀dẹ̀kẹ́ lówó tó lè wá ní fún un bóyá wá ṣe lọ bí ọdún márùn-ún àbí ìgbà ṣẹlẹ̀ pé fáwọn owó tó wà nínú ìgbáyà sí mẹ́wàá àbí bóyá mo jẹ́ bí wọ́n ta wà ní ṣé tí wọ́n ta ọ̀gá náà lé fún un àbí tí ẹ̀fọ́ tó bóyá ìgbà ìgbà ìgbà bá lò owó ẹ̀rọ ní tó ti lé àbí dédé tí wọ́n jẹ́ ọ̀gá ìgbà náà. ṣe ọdúnkùn ọdúnkùn lẹ́yìn lẹ́yìn ẹni alákọ̀ọ́kọ́. tó ìké níbi bẹ́ẹ̀ àjọ àgbà ní ọlọ́run ìdáhùn ìdáhùn ìdájọ́ tí ó ká bóyá kéjì náà ti mẹ́rin pé bóyá kẹ́kọ̀ọ́ pé wọ́n yà fún àná ìdílé tú ẹ̀ kúrò ẹ̀ tú ẹ̀ máa ṣé ẹ̀ lè fi nǹkan ṣe ní káyà fún àná ìdílé. ìbéèrè alákọ̀ọ́ wọ́n ṣe ìbájẹ́ lórí ìdíjọ́ bá mi sẹ́yìn àbí ṣe ẹ̀ lọ. tó ẹ̀yàn wá ń pé báàlù owó tẹ̀ ẹ̀ gbà owó ti báàlù ẹ̀ ti ga ìtumọ̀ ẹ̀ náà ni pé owó ń níyelé rí ju àsìkò yẹn lọ pé nígbà tó ti jẹ́ one thousand naira ẹ̀sìn bá mi bóyá ọ̀pọ̀ mi tún tẹ́ dọ́là ta wà mí ní ti báyìí wọ́n ti wá gàgà ibi ṣe nígbà tó ìpamẹ́ sọ̀rọ̀ fún wọn èyí ó wá nígbà wọn pé ah, ó ń ṣe ní ìgbà wọn ṣe èyí wà ní fáwọn mi àbí sẹ́yìn ẹ̀jẹ̀ òun náà lè lówó sàn án. tó ah, gẹ́gẹ́ bí ìlànà òun náà ní pé ìtọ́jú bá ti ṣe pẹ̀lú nǹkan yíyá tá a bá yá ara wa bẹ́yà owó ni àbí yíyí àná nǹkan tẹ̀yìn bá yá òun náà ní èèyàn máa ṣe àpàdà one thousand lẹ́yà one thousand náà ló lẹ́tọ̀ọ́ sí ẹ̀ dábàdà two thousand lẹ́yà two thousand náà ló lẹ́tọ̀ọ́ sí ẹ̀ dábàdà so àmọ́ nígbà tí wọ́n á tẹ́lẹ̀ dáwọ́ ìpadà fún un kì í sọ fún ah, un lọ́wọ́ gbà wọn pàtàkì dáwọ padà fún ẹ wá dáwọ yẹn padà fún ẹ fún wa fún olówó sí i ẹ ti bá wọn eléyìí náà tó ní sọ́ọ̀tún ọ̀dọ́ kéèyàn oṣù dáadáa ibi ìgbàgbé ti padà eléyìí kò sí láì fi bẹ́ẹ̀ ní ọ̀là náà sọ̀rọ̀ wá wà ní ìjọba sọ̀lá àdúgbò náà wà náà tó àná sọ̀rọ̀ wá wà ní ìjọba sọ̀lá ó jẹ́ pé àná sọ̀rọ̀ wá wà ní ìjọba sọ̀lá ó yá ràǹkúmí ràǹkúmí náà ti yá yìí ràǹkúmí yẹ bíkúrú ni ọ̀dọ́ ràǹkúmí ni wàtàwọn ti wá yá àkúnyẹ ọ̀dọ́ àkúnyẹ wà wọn lọ́wọ́ àwọn kan nígbà tó ń bẹ lójú omi onígbà tó wá yá torí pé àwọn àwọn akó sàrà kábi àkúnyẹ ti sàrà àbí àná yóò wá ní ẹlẹ́dá àkúnyẹ ìpadà fẹ́ẹ́ yá àkúnyẹ lọ́wọ́ nígbà tó wà débẹ̀ wọ́n wá yá àkúnyẹ ọ̀dọ́ mẹ́ wọ́n wá yá àwọn àkúnyẹ tó jẹ́ pé wọ́n ti wọ bí ọdún mẹ́fà wọ́n lọ bí ọdún méjì wọ́n bá ní sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ pé àkúnyẹ ọ̀dọ́ ló yá bí ọmọ ọdún mẹ́ta bí ọdún méjì wọ́n bá ní sọ̀rọ̀ àríyé ah, tó dá yá lọ́wọ́ níbẹ̀ o àbí wàá ní lọ ìlú ìlú lélẹ́ yìí náà pé àwọn sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀la òun náà àwọn ní ìkàlẹ́ náà ti yá wà náà àwọn làwọn tó jẹ́ pé kí ni sọ́nà fún gbèsè padà wọ́n fi wọn á máa sọ́nà lọ́nà tó tún máa fi dáadáa fún ẹni tó tí wọ́n ti fi wọ́n jẹ lówó fún gbèsè tí wọ́n ti fi wọ́n sọ́nà. sẹ́ni ìyàtọ̀ wà mẹ́ẹ̀ láàrin pé èdè ìyẹn gbàdúrà òun náà ni pé àkọọ́lẹ̀ ti jọ wà nígbà tí wọ́n fi yọ ya ló sọ yìí báyìí ní ìyá ọmọ yìí báyìí ló fi dá padà so eléyìí náà tò ní ìgbà àmọ́ tí òun sọ lẹ̀ ẹni òbéèrè mu kò ní àká rẹ̀ ọkàn dé náà ní tó bá owó tó jẹ yín nì ẹtì bá wọn bá kúta ẹtì gba eléyìí náà sí ẹtì o ẹtì bá wọn kò sí tó burú eléyìí ńlá ló ń sọ̀rọ̀ àwọn ọ̀sán tó eléyìí tó kò sí ní mọ́jà tó àwọn tí ẹ̀ máa ń kápá rẹ̀ pé ìfẹ́ ẹtì bá wọn ti dáadáa kò yẹn lè ṣe kò sí òun rẹ̀ ìbílẹ̀ lẹ́ẹ̀kejì wọ́n ti ẹ̀ máa wá sàdúrà ní pé ọ báyìí ọ̀la ọ̀la ní àfihàn owó ní ẹwà kiri ẹwà kàrà ní àfihàn. tòwílẹ̀ yìí sábàlówó nínú àkọ́ọ́dún ìlànà ìṣòwò àwọn àti ọ̀sán ìlànà àárẹ̀ ní kọ́dà àti ìṣòwò lára àti àkóso tó lẹ̀ lábùdà àti ìṣòwò àwọn àti ọ̀sán ìlànà èyí má ti dáta àdúrà tó yóò wá àwọn àdúrà ní ní àfihàn. tòwílẹ̀ láwùjọ wa lónìí aṣọ àkùránì bíi ìwé àdúrà pé nígbà tá a bá ti ní ìṣòro nìyá òun lọ́dà àkùránì wà fún un. yàtí títà mi náà ni ọlọ́wọ́ wọn ní káwọn ṣe wá àwọn àkùránì kalẹ̀ sáré wò ẹbí bá mi. tó a eléyìí àbí káwọn àlòkù bàtà bá ti ní bùkátà rẹ̀ kan nígbà wà wà á súrà kan ọ̀là yín náà àbínà. òkú wa ní bùkátà wọn ṣe òkú káyìn àbínà ìdúró rẹ̀ lọ. tó àbíyàn ti máa ń lo inú ẹ̀ náà ti dé lẹ́yìn àwọn àkàtúwà tó ń tẹ̀sí láwọn ẹ̀mí gbogbo gbà kó o dẹ̀ máa ma ìtumọ̀ àlùkò án kó o dẹ̀ máa ronú pẹ̀lú àwọn àyà tó wà nínú àlùkò án gbogbo àwọn ilé ìkọ́ òṣèṣe àlùkò án yìí ó ti wà ní tẹ́lẹ̀ rẹ o bó o ṣe ń wá ìtumọ̀ àlùkò án ó ti wà ní tẹ́lẹ̀ rẹ bó o ṣe ń lo àwọn ìdájọ́ tó wà ní àlùkò án ó ti wà ní tẹ́lẹ̀ dáadáa rẹ nígbà tí bàbá wa ń sọ̀rọ̀ o ti ní tẹ́lẹ̀ dáadáa lẹ́nu ìwọ ọlọ́run mo sàrọ̀ wọ́n ìpè tí etí ìṣe yìí ní ìṣe tó lẹ́nu dáná àdúgbò yìí lẹ́nu kan wọ́n kà tó báyìí ẹ̀hẹ́ ọ̀nà tí ìyẹn máa ń gbà á lóru ètò ìgbà tí ìyẹn bá wọ́ tòwó ìdáwó yóò tẹ̀ wá sí àlùkò hàn tòun lè yẹ̀wò òkú àgbà àti òkú ìtọ́lọ̀ ìtòkò oníṣòwò tó bá níṣòwò òkú ọ̀yọ́ rẹ̀ tò nínú gbogbo wọn kà mẹ́ láti fi ibi ìgbà ìgbé ọ̀pọ̀lọpọ̀ láwùjọ wa lónìí wọ́n wá mú àwọn tó rà kọ̀ọ̀kan nínú àlùkò hàn wọ́n ti wá gbé fún àwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ṣe pé àlejò ọmọ sí ọ̀dà àwọn bàbá èlò lọ sí pé tí ìjọba yìí bá ń ṣe yí wúrà báyìí ló bá a mọ tí ìjọba yìí bá ń ṣe yí wúrà báyìí ló bá a mọ yìí bá kú wúrà bá a lò kú tí iná àti iná ìṣe ìlà ayé iná àti iná iná àti ó lè wọn fún iná àti iná wá ní ẹ tó jẹ́ pé bá dàgbà bàbá ní ìlú ìgbà yìí ó máa ka àlùkò àn lọ́nà tí wọ́n ní sọ àti kàkàrí kàkùkà wọ́n máa ka sọ àti kàkàrí kàkùkà ẹ̀hẹ̀ wọ́n náà bàbá ló lélẹ́yìn wọ́n sọ kí àwọn aké bá dé àgbàkà lára tó fọ́ tó jẹ́ pé tàbá lọ wò ó àwọn tó máa ta bá ni wọ́n ti máa kọjá lọ wọn ọmọ tẹ̀lé ìdílé àwọn ọmọ káàdì báwọn lọ ní làwọn fi kàá báwọn ọlọ́run fi bá wọn lò títí nílé èdè bí wọ́n ti máa kà máa wọ́n gbìyànjú àwọn ọmọ náà káàdì tó máa kà máa kí wọ́n á lọ sàwọn àti bọ́lá ìlú mi wà tó yẹ pé ọmọ tẹ̀lé ìdílé ó dára ọmọ ọgbẹ́ wọ́n wá débi tó ń lé ọ̀sán bá ṣe àgbáyé so ilé ìṣe tí o da ní fi ọ̀rọ̀ ọlọ́run fi yẹ ní ẹgbẹ́ àwọn ọmọ aká ò bá tẹ̀lé tó ilé ìṣe ẹgbẹ́ ní o lọ́jọ́ lọ́sàn-án àwọn òkú kára àtúwọ́n ní lórí tó ká àwọn ẹlòmíì náà tó dé lókèrè àwọn ọmọ ojú ọ̀dá àwọn èèyàn ìgbìyànjú lórí ọ̀rẹ́ àwọn èèyàn wọn tún wọn pẹ́ wọn pàtó wọn tó gbọ́dọ̀ sí àwọn ẹ̀sọ́ àwọn àjọsọ́lá ó yẹ pé ẹni tí màá nípa yé yóò mọ̀ pé wà wọlé yìí wo òkòtò lọ sí àtúnà ẹ̀sọ́lá àwọn àjọsọ́lá. tèbè ìlú mọ̀ sọ bá wọn lórí rédíò àwọn tí ò bá túnà ẹ̀sọ́lá àwọn àjọsọ́lá táwọn ọmọ gbọ́ ẹni wọn lórí rédíò ẹ̀ àbúrò ní ìjọ ìjọ ìjọba tó kọjá lọ yìí ẹ gbọ́ lórí rédíò pèpè wọ́n wá sọ̀rọ̀ pé àwọn tí wọ́n ń wé ilé òkú tí wọ́n bá lo òfin òfin tí wọ́n gbé kalẹ̀ lé wọn lé ní àwọn bàbá wa ti fún wa ní dáàmú lò ẹ ẹ wàá ké àlọ́sà àtẹ́bà ṣé ẹ níbo ọ̀rẹ́ bọ́jú o ẹni tí ń sọ pé òun ti mú dáadáa tó mọ̀ ṣé ló lè jọ àti ìlú kéré yìí sáà níbi náà ló kọ́ ọ́ lákọ́ọ́lẹ̀ ìpè ẹ wàá ti àlọ́sà àti àlọ́sà àdá lèmi rédíò tó ṣe pé wọ́n táwọn ya ya bo láwọn èèyàn ń bo eléyìí ara tó ń tẹ̀sí àti ní túlẹ̀ ẹ̀jẹ̀ náà lò tẹ̀lé wọn ní sọ ti pẹ́ pé súnà kan ní ṣe ẹ̀jẹ̀ bá súnà ní ṣe tó ń tẹ̀ gbogbo àwọn eléyìí náà ti ya eléyìí ti súnà tó ìbára mi ni a máa tẹ́tẹ̀ lẹ́yìn ó wá ń ta ọ́ tẹ́tẹ̀ lẹ́yìn káwá bí aláǹtà àbíbá ká má bọ̀ ọ̀rẹ́ bọ́ ní. ta ló lè fọwọ́ bọ́lú tẹ́lẹ̀ tọ́ ọ wá kàkọ́ ká. ó wá ní ẹ̀ka bàbá tí a dá ó ní kọ́dà àwọn tuntun wa sí wọ́n ní ẹtú máa fa yọ́ọ̀mọ̀ tó lásàrá yọ̀ ọ̀gbìn kan ó ní wọ́n tún yẹ máa fà méje méje àbádọ́ ẹ̀wọ́ àwọn tuntun ẹ̀wọ̀n máa ń lálà sí ayé àlùkò àn tọ́nà tó jẹ́ pé àwọn aláìmọ̀ àwọn ọ̀gọ̀rọ̀ àwọn nǹkan wà nínú ìlú tó jẹ́ pé ọ̀rọ̀ kan láti gbọ́ lẹ́nu ọ̀rá yìí fún náà kọ́dà lágbájá sọ báyìí ẹ̀dí bá mi tó àtàwọn àtàlàyé ẹ̀ bá mi rò pé tó sọ kò sínú mọ́tàbá tó kàn bá nínú mọ́tàbá tó lé kò sí lórí gbé àlọ́ ìsọ̀rọ̀ lára àti ọ̀sọ̀rọ̀ kò sí tó jọ bẹ́ẹ̀ ní sínú àlọ́ ìsọ̀rọ̀ lára àti ọ̀sọ̀rọ̀ alukóran ò fi fún ibi ẹ̀ka wá sí ọ̀gbẹ́ bẹ̀rù táwọn òbí máa ta ọ̀pọ̀lọpọ̀ àwọn èyí padà wájà láti sè ẹ̀dí bá wọn nínú kọ́ńtà ló ti wà táwọn ayé kó bẹ́ẹ̀ ni àlàmúkà àdébà ẹ̀sán ti dúró àbẹ̀rù báwọn yẹn tí àgbàtẹ́ bá fẹ́ dé pé nìkan lè ká tó bá wọn ti tìlá wọn ti kọ́ á ti kọ́ ó wá yọ kó bẹ́ẹ̀ ni àbókò lóṣù ayé àìsí lọ́dọ̀ tó yẹ tò eléyìí kò fún ìlànà ìsọ̀rọ̀ àwọn àlọ́ ẹ̀dùbà àtúntò ẹ̀yà ìdílá bí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run bá jàlé fún ọ̀kọ̀balẹ̀ fún nìkan ló ń fún àwọn ilé ìsúná àti ohun ìdáná ìṣòwò àwọn ọ̀la ẹ jẹ́ ká lọ wo àwọn àdúrà tá a sọ fún ọdún bá ká fara wa níbi àwọn àdúrà àdúrà nábì inú àdúrà rẹ lẹ́sìn gbọ́ bá àdúrà ṣe ìbáwọn bẹ́ẹ̀ ọlọ́run mú ta ṣèkọ́ báyìí mú ta ṣèkọ́ báyìí mú ta ṣèkọ́ báyìí tó o bá wí bẹ́ẹ̀ lásán bẹ́ẹ̀ ọlọ́run ìrìnàjò bí lọ yìí dákun mú ta ṣèkọ́ yọrí dáadáa ìwọ́n tí ń wá láti dé rí tó o sì kú mẹ́ẹ̀ o sì ṣàdúrà náà kò ní ìdíkò tẹ máa sọ pé wọ́n sàwọ́lá àwọn kìnìkan wọ́n sàwọ́lá àwọn kìnìkan tó bá sì fẹ́ fi kankan tọrọ tó fi kìnìkan ṣe àtẹ̀kù kọ́dọ̀ wọ́n sọ àwọn ọ̀gá ala jẹ́ kó jẹ́ pé iṣẹ́ dáadáa rẹ̀ wọ́n sàwọ́ pé mo ti ìjọba yìí bàbá yìí bàbá yìí tó torí ìṣẹ́ lóun dé ní ti lọ yìí wọ́n sàwọ́ kó bọ́sí fún mi. àbí wọ́n sàwọ́lá pé ìwọ náà ló máa ń sàánú yàn wọ́n sàwọ́lá So, àwa jòkó káwa ní ọlá nídìí báyìí lómi bẹ yóò wá lọ ha orúkọ àwọn bàbá kan tó pọ̀ gan ọlọ́wọ́ la bàbá kan kan ọlọ́wọ́ la bàbá kan kan yóò wá lọ wẹ̀ fá títí yóò lọ fi kọ́rọ́ àdúrà gbogbo lè ní àmì àdáda rẹ̀ nínú àdúrà tó kájí kájí nà sí kájí ọmọ sáà ilé àkàlẹ̀ fún wa olé onígbàmọ̀ fúnra wa là tó tàbá sí ọmọ sáà sọ̀lá wa lọ́wọ́ àkàlẹ̀ tó léyìí òun náà ló jọ yóò jọ káwé ju ẹ̀ lọ́sùn á lùjọ tààlà òun náà ló sì pé wa láyé ní ẹ̀tọ́ wa tí ọdún yàrá ìyá náà sùhán sọlá ọ̀hánì ìṣẹ̀lẹ̀ láyé ìyá ìyá ìyá Thank you. rẹ̀ náà wà nù. ọyẹ dín o alẹ́ kókò lọ́yẹ di lọ́dọ̀ wa ní àti ìrọ́yẹ́ báyìí lọ́yẹ́ ní ọjà ní. adúpẹ́ ẹni ẹ kó àwọn ojú wa. àsìkò yìí bẹ́ẹ̀. sọ ṣé ọyẹ. Ah. ó ti bá wa la ọmọ.

Olha lá, ó. Não.